إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ayin ọlọ́run Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe tọ́ láti yìí ayin ọlọ́run Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe yíra ẹ̀ tí annabi sallallahu ajẹ́rìkí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ní ọba tí ó jẹ́ wọ ní orí ẹnìkọ̀ọ̀kan wa láti dá nǹkan kan papọ̀ pẹ̀lú ẹ̀ bákanáà ajẹ́rì pé aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammadi sallallahu alaihi wa alihi wasallam ẹrú sí ọlọ́run ba òjí sí ọlọ́run ba ní alékèkè ọlọ́run ba ní ọlọ́run ba atọrẹ fún aṣíwájú ẹ̀dá ni annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọkawa náà tí a rin ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a jẹ́ ìpé dájúdájú eléyìí tó dájú eléyìí tó jẹ́ òdodo jù ìmọ̀nà tó sì lóore jù tí yẹn lè máa tẹ̀lé tí ó fi bá ní ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pàdé nílé ayé àti lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà o náà ni mana Ànábì wa Muhammadin sallallahu alaihi wa alihi wa sallam ilé tó burú jùlọ nínú alámàrí o náà ni àdádálẹ̀ dájúdájú gbogbo àdádálẹ̀ bídá ni gbogbo bídá sì ní anù ní gbogbo anù inú náà ni ó ń gbéyàn lọ ọlọ́wà lè gẹ́lá kí ó sọ wa kúrò ní ilé báyìí lẹ́yìn ilé báyìí ibadallah a ó ma tẹ̀síwájú lórí àlàyé eléyìí tí a ń ṣe lọ eléyìí tí ó ní nǹkan pẹ̀lú ipò tí Islam tó gbé àwọn obìnrin sí láwùjọ ipò tí Islam tó fẹ́ kí àwa mùsùlùmí ká gbé àwọn obìnrin sí láwùjọ wa kí àwùjọ wa kó lè bá dá káwùjọ wa kó lè bá súnwọ̀n kí àwùjọ wa kó lè bá máa àwọn ipò yìí òun náà nìkan tí a ń sàlàyé lélè tí a ti sàlàyé fún wa sáájú ipò tí wọ́n gbé àwọn obìnrin sí láwùjọ síwájú kí islam tó dé nígbàtí islam wá dé ipò wo ni islam gbé àwọn obìnrin sí a ń ṣe àlàyé àwọn ilé báyìí nítorí àwọn aláburú àwọn olùbàjẹ́ àwọn òbìlẹ̀jẹ́ láwùjọ tí wọ́n ń gbé àwọn obìnrin sí ipò tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó gbé wọn sí tí wọ́n yàn fún àwọn obìnrin àwọn iṣẹ́ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó yàn fún wọn tí wọ́n ń pè àwọn obìnrin dá sí àwọn alámàrí tí ọlọ́run àríkẹ́lá ò pè wọ́n dá sí tí nǹkan tí ọlọ́run bá líkẹ́ ọláwù làbọ̀ wọn lọ́rùn eléyìí báyìí rí nǹkan tí wọ́n gbé lọ́wọ́ nìyẹn lórúkọ wípé àwọn nífẹ̀ẹ́ àwọn obìnrin lórúkọ wípé àwọn ń jà fún ẹ̀tọ́ àwọn obìnrin lórúkọ wípé àwọn ń jà àjàgbára fún àwọn obìnrin eré ìbáyìí ló mú etí àwọn obìnrin náà sí nǹkan tí wọ́n gbé wá yìí wọ́n rí àwọn wọ̀nyí lẹ́ni tó nífẹ̀ẹ́ àwọn wọ́n rí wọn lẹ́ni tí wọ́n wá yọ àwọn kúrò nínú gbèkùn wọ́n rí wọn sí ẹni tí ó wá yọ àwọn kúrò nínú oko ẹrú wọ́n rí wọn sí ẹni tó wá jà àjàgbára fún àwọn nítorí ẹ̀ wọ́n pelé ìbáyìí wọ́n fi kó tàjẹbá àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ wa ni wọ́n dẹ̀ ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òrí yìí òun náà ló jẹ́ kí àwùjọ wa kí ó pínyẹ̀kìn bó ṣe pínyẹ̀kìn yìí tí a bá wo àwọn obìnrin láwùjọ wa ẹ rí wípé wọn ò rí bí Islam ṣe fẹ́ kí wọ́n rí nǹkan tó fà ní wípé wọn ò tẹ̀lé ìròrí Islam ìròrí àwọn tí wọ́n ń pèpè tako Islam òun ni wọ́n tẹ̀lé lẹ́ni tó rò páwọn wọ̀nyí ló nífẹ́ àwọn àṣejù tí àwọn ọ̀tá ìsìláàmù ṣe lórí àwọn obìnrin yìí ọwá mú àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àfá mùsùlùmí tí wọn ò níkan ṣe tó yẹ pé gbogbo gbà ayé wọn nǹkan táwọn mọ́ ń wá náà ní báwọn ó ṣe yọ àwọn ọ̀tá ìsìláàmù nínú báwọn ó ṣe jẹ́ kí àwọn ọ̀tá islam orí ibi ìgbà wípé islam náà ẹ̀sìn tó lajú nílàjú tí àwọn gbé wà ní àwọn ilé ìnà bá bẹ̀rẹ̀ sí máa pé àwọn ìpèpè kan ilé tí ó ṣe dédé ìfẹ́nú àwọn ọ̀tá islam àwọn ń pè lórúkọ islam àwọn náà bẹ̀rẹ̀ sí máa gbékọ obìnrin lọ́rùn àwọn ojúṣe tí ọlọ́run bá lè kẹ́lá gbékọ wọn lọ́rùn ilé báyìí ló fàá tó fi jẹ́ sí pé ó jọ́rọ̀ yẹ̀ léwa lórí ká jẹ́ kí àwọn obìnrin mùsùlùmí kan gbàgbọ́yé kí ni ojúṣe wọn láwùjọ kan gbàgbọ́yé ipò owó ni ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọba tó dá wọn ipò owó lọ́fẹ́ kan wà láwùjọ ipò owó ni Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí a rán sí wọn ipò owó lànẹ́bì fẹ́ kan wà oríire ayé àti alkiyama eléyìí báyìí òun ló fa àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ní pàápàá jùlọ ní àsìkò dáwà yìí tó jẹ́ sí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa sọ ìsọkúsọ nípa àwọn obìnrin nínú Islam àti gbéyẹ̀wò lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ àti àwọn ojúṣe àti àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí àwọn obìnrin àti ibi tí àwọn obìnrin tí wọ́n ti dọ́gba pẹ̀lú àwọn ọkùnrin lábẹ́ òfin ṣẹ̀ríà tí ẹnìkan ò ju ẹnìkan lọ láàrin àwọn méjèèjì tí ó jẹ́ pé ọgbà ọgbà ni wọ́n lábẹ́ almusawatul islamiyya bayna ar-rajuli wal mar'a ìṣedọ́gbandọ́gba islam láàrin ọkùnrin àtobìnrin ilé tàtù mẹ́nubà lálẹ́ ìlábẹ́ ọ̀rọ̀ yìí ó náà ni almusawatu dakhil al-usrati bayna al-huquq allati lil mar'ati wal wajibati allati 'alayha ṣíṣe dọ́gbandọ́gba ṣe láàrin ọkùnrin àti obìnrin tẹ́nìkan ò jẹ́ nìkan lọ nínú mọ̀lẹ́bí láàrin àwọn tó jẹ́ ẹ̀tọ́ eléyìí tó wà fún obìnrin àtàwọn tó jẹ́ ojúṣe tó jẹ́ ọ̀ranyàn lórí obìnrin nínú ilé nínú mọ̀lẹ́bí dáàkílà al-usra nínú mọ̀lẹ́bí kí làwọn ẹ̀tọ́ tí obìnrin ní nínú mọ̀lẹ́bí kí láwọn nǹkan tó jọ́ràn yàn lórí obìnrin nínú ilé nínú mọ̀lẹ́bí àti wípé báwo ni islam ṣe ṣe dọ́gbandọ́gba tẹ́nìkan ò jẹ nìkan lọ láàrin àwọn obìnrin àtọkùnrin lágbọ́nrin yìí o náà ni a mọ̀ mẹ́nubà ní alẹ́ yìí inshallah karim islam ó polongo ìṣedọ́gbandọ́gba àti àìkòjúra ẹni lọ láàrin àwọn ẹ̀tọ́ àti àwọn ojúṣe inú ilé inú mọ̀lẹ́bí fún obìnrin ìsìláàmù ó polongo fún gbogbo ayé wípé àwọn obìnrin wọ́n dọ́gba àwọn obìnrin sì ṣe déédé pẹ̀lú àwọn ọkùnrin níbi àwọn ẹ̀tọ́ àti àwọn ọ̀ràn ẹ̀yà ojúṣe nínú ilé ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ó ń sọ nínú àyà tó wà nínú suratu al ìgbàtí ọlọ́mọba alìkẹ́lá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ obìnrin tí a bá kọ̀ ìdájọ́ obìnrin tí ọkọ rẹ̀ bá kọ̀ àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe tọ́jọ́ ọ̀ràn èèyàn lórí ọkùnrin yẹn láti máa ṣe fún obìnrin yẹn nígbàtí ó bá ṣe ìdà lọ́wọ́ tó bá ń ṣe ìkáradúró ilé tí obìnrin tí ọkọ bá kọ̀ mọ́ ń ṣe síwájú kó tó láǹfààní àti jáde kúrò lábẹ́ ọkọ yẹn ilé tó jẹ́ sí pé ilé báyìí nínú àwọn ẹ̀kọ́ àti àwọn òfin Islam òun náà lélé báyìí wà yí pé obìnrin tí ọkọ bá kọ̀ kò kàn ní jáde pòkì nínú ilé ọkọ bẹ́ẹ̀ sẹ̀rí àbúgbèdéke àsìkò kan fún obìnrin yẹn tí ó fi dúró sínú ilé ọkọ yẹn lẹ́ni tí ó máa ṣe ìkóra dúró lẹ́ni tí ó retí kí àsìkò rẹ̀ pé kó máa lọ ó sì nídìí tí sẹ̀rí àbíṣẹ́lé báyìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdí tí ṣẹ̀rí àbí ṣẹlẹ̀ yìí ni pé tó bá jẹ́ sí pé obìnrin yìí ní oyún fọ́kọ yìí lásìkò tí ó fi kóra dúó yìí oyún yóò ti hàn kò fi ní gbé oyún ọkọ yìí lọ fún ẹlòmíì tó bá lọ fẹ́ níta torí pé tó bá jẹ́ sí pé oyún ti dúó sára obìnrin yìí lọ́bá tún rọ́kọ̀ mí náà fẹ́ra wọn bóyá lẹ́yìn ìjọ kejì tọ́kọ̀kọ̀ tó jáde tó bá yẹ kó jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́kọ̀kọ̀ tán bóyá lẹ́yìn ìjọ kejì lọ́lọ́run tún ní kó rọ́kọ̀ mí ọlọ́run ní kó pẹ́ àbọ́jọ́ kẹta àbọ́jọ́ kẹrin àbẹ́lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́bá padà rọ́kọ̀ mí tán fẹ́ra wọn tí ẹ náà tún ní tí nǹkan ìwáre lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó yún padà wá jáde tó ìjẹ́ sí pé ọkùnrin alákọ̀ọ́kọ́ tí ó kọ̀ lẹ́yìn ló lóyún yẹn ṣùgbọ́n ìmà kò fúra mà tó fi tó fi lọ fẹ́ ọkọ míì tó bá yẹ pé kò dúró gẹ́gẹ́ bí Islam ṣe ní kó dúró sẹ́yìn pé yóò padà gbé ọmọ ọkọ tó kù lọ́dọ̀ rẹ̀ fún ọkọ tó tọ́ ẹ̀sẹ̀ fẹ́ nítorí Islam ṣe àwọn àsìkò kan nígbàtí ọkọ bá kọ̀ wọ́n síwájú kan tó láǹfààní àti jáde lọ fẹ́ ọkọ mi ìtàbá fẹ́ fẹ́ ọkọ mi ìdí ẹlẹ́ẹ̀kejì ó ní wípé obìnrin tí ọkọ kọ̀ tí islamu ní kí ó kóra dúró fún àwọn gbèdéke àsìkò kan tí a ti mẹ́nubà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn òun náà ni a haibọ̀ mẹ́ta haibọ̀ mẹ́ta tó bẹ̀rẹ̀ bá ti lè ṣe òun náà ni ó fi mara dúró nílé ọkọ rẹ̀ kó tó lọ fẹ́ ọkọ mi ìdí tọ́lọ́wọ́ bá àríká tó fi ṣe lófin ni pé láàrin mẹ́tẹ̀ta yẹn ẹ wo haibọ̀ mẹ́ta ẹ wo bí ó ṣe ọjọ́ tó wà láàrin ẹ̀sìn pọ̀ tó ọlọ́wọ́ bá àríká ṣe báyìí nítorí pé kí àǹfààní lè wà fọ́kọ láti ronúkúwàdà inú ó ṣe é ṣe kí ní obìnrin náà ti rọ̀ láwọn àsìkò yẹn kan padà sàtúnṣe lórí nǹkan tó fa wàhálà láàrin wọn tó fi kọra wọn ilé tó yẹ pé tí ọlọ́wà lè kẹra bá ní bó bá ṣe kọ́ ní kó jáde kọlọwà ọkọ míì wọn ní láǹfààní bẹ́ẹ̀ má tí wọ́n bá ti ẹ̀wù wọn láti tó fẹ́ra wọn padà nítorí pé kíákíá náà ló ti jáde ló ti sí àmà wípé ó ṣe ṣe kí wọ́n mọ́ láǹfààní má ṣùgbẹ́ta bá wà ń lé ara wọn wọ́n sì láǹfààní ilé báyìí ilé jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ó wà lábẹ́ ilé báyìí ìgbà tí ọlọ́wọ́ bá níkẹ́lá wá ń sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ àti àwọn òfin tọ́lọ́wọ́ bá níkẹ́lá gbé kalẹ̀ lórí àwọn obìnrin àti àwọn ọkùnrin nígbà tí wọ́n bá kọra wọn lẹ̀ ọlọ́wọ́ bá níkẹ́lá sọ nínú Suratul Baqarah أعوذ بالله من الشيطان الرجيم ولهن مثل الذي عليهن بالمعروف Ọlọ́run bá ní àwọn obìnrin tí a kọ̀ tí ọkọ wọn kọ̀ ولهن مثل الذي عليهن بالمعروف Ọlọ́run ní ó ń bẹ fún wọn ní ẹ̀tọ́ lọ́rùn àwọn ọkọ tí wọ́n kọ̀ wọn nígbà tó bá ń ṣe ìdà lọ́wọ́ mislu alladhi alayhinna bil ma'ruf irú ọ̀ràn èyàn tí ń bẹ lórí wọn láti ṣe fọ́kọ ní dáadáa irú ọ̀ràn èyàn yẹn òun náà ni irú ẹ̀tọ́ táwọn náà nígbà tọ́kọ bá kọ tó sì ń ṣe ìdà lọ́wọ́ tó jẹ́ sí pé ọ̀ràn yẹn ní fọ́kọ láti sàwọn ẹ̀tọ́ yìí tọ́kọ ò bá sí àwọn ẹ̀tọ́ yìí yóò jíyà lọ́dọ̀ Ọlọ́run bá toró sàbòsí fún ọmọ ìyá rẹ̀ obìnrin nìyẹn bẹ́ẹ̀ náà ni obìnrin náà wá ní àwọn nǹkan tọ́jọ́ ọ̀ràn yẹn tóun náà gbọ́dọ̀ máa ṣe fọ́kọ yẹn nígbà tí ó sì ń ṣe ìdà lọ́wọ́ Ọlọ́run wá ní irú dèdé ẹ̀tọ́ yẹn irú ẹ̀ náà ni dèdé ọ̀ràn yẹn tí ń bẹ lórí ẹ̀ wàláhùnà mísìlẹ̀dì àlèyìnà bílmà ẹ̀rù ọlọ́ni ń bẹ fún àwọn obìnrin tí a kọ̀ tí wọ́n ń kóra dúró lọ́wọ́ fún àsìkò tí ṣẹ̀rí àbù fún wọn láti lò nílé ọkọ tí ó kọ̀ wọn ń bẹ fún wọn ní ẹ̀tọ́ irú dédé ọ̀ranyàn tí ń bẹ fún wọn irú dédé ojúṣe tí ń bẹ fún wọn láti ṣe fọ́kọ inú mọ̀lẹ́bí tó fẹ́ péyà ọlọ́ọ̀bá àlékẹ́lá tó sọ ìṣedọ́gbandọ́gba láàrin ọkùnrin àti obìnrin kẹ́nìkan mọ́ yẹn nìkan jẹ́ ọlọ́ọ̀bá àlékẹ́lá jẹ́ kó wáyé pé àwọn obìnrin tún lápọ̀nlé kódà nígbàtà bá kọ̀ wọn wọ́n lápọ̀nlé débi pé in tí wọ́n máa jẹ àwọn alágbọ̀rọ̀ máa pèsè ẹ̀ in tí wọ́n máa wọ̀ lásìkò yẹn àwọn alágbọ̀rọ̀ máa pèsè ẹ̀ kódà ilé tí wọ́n kíkọ rẹ nílẹ̀ tí èyàn sì lè gbá rẹ ní padà tí kèé tí ṣe kíkọ ẹlẹ́ẹ̀kẹta tó bá ti jẹ́ kíkọ ẹlẹ́ẹ̀kẹta àwọn nǹkan yẹn ní kò ní lẹ́tọ̀ sí má kò ní lẹ́tọ̀ sí pé kẹ pèsè ilé tí ọmọ gbé fún má bẹ́ẹ̀ ni jíjẹ múmú rẹ̀ ọ̀jọ́ ọ̀rọ̀ yẹn lórí lórí má yóò máa lọ ni ṣùgbọ́n kíkọ alákọ̀ọ́kọ́ kíkọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ gbọ́dọ̀ mọ́ gbọ́ bùkátà wíwọ̀ rẹ̀ ẹ̀yin lẹ́gbọ̀rọ̀ ma gbọ́ bùkátà rẹ̀ àti ibi tí ó ma gbé ẹ̀yin lẹ́gbọ̀rọ̀ ma gbọ́ bùkátà rẹ̀ so yí báyìí lára àwọn àpọ́nlé tí Ọlọ́run bá alékẹ́lá ṣe fún àwọn obìnrin lélé báyìí tọ́lọ́run bá alékẹ́lá jẹ́ ìkóyọ wípé àtàwọn àtọkùnrin ni wọ́n wọ́n jùra wọ́n lọ a ń kàrú àwọn lè bá appreciate Islam láwa tí wọ́n ti fi ìdìndìjú tí wọ́n ti fi bò wá lójú nípa ìpèpè Islam lórí àwọn obìnrin wọ́n ti fi ẹnu burúkú wọ́n ti fi pè wọ́n ti fi pè wọ́n ti fi kọrin kí Islam létí wa wọ́n ti fi ẹnu burúkú kọrin kí Islam létí wa wọ́n ń pè Islam ní nǹkan tí Islam ò jẹ́ lórí àwọn àlámọ̀rí yìí lórí tó yẹ́ pé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ kánrin nínú àwọn èèyàn di kèfèrí láwùjọ yìí wọ́n wá rí ìsìláàmù sí ẹ̀sìn tó sàbòsí fáwọn obìnrin wọ́n rí ìsìláàmù sẹ́yìn sí òṣè dédé eléyìí tàtàrà bẹ́ẹ̀ ó jẹ́ kán hétì islam ó jẹ́ kán hétì òfin islam pé á ah, òfin yìí ò ṣe dọ́gbandọ́gba so látara pé wọn ò kẹ́kọ̀ọ́ islam àwọn islam fún wọn islam tó fẹ́ islam wọn jẹ́ àwọn islam fún wọn pé ẹ̀rí islam yìí islam yìí tó sọ rí báwo ló jẹ́ bẹ́kẹ́ fèrí ní ọmọ sàlàyé tí islam sọ fáwọn mùsùlùmí sẹ́yìn rò pé yọ́ sọ dáadáa nípa ẹ̀sìn tí ó fẹ́ gbogbo ti tẹ́lẹ̀ ẹ̀sìn tó fẹ́ súnjẹ tẹ́lẹ̀ sẹ́yìn mùsùlùmí tó fẹ́ súnjẹ níbi ẹ̀sìn tó wá ń fipò rárá ẹ̀yin tó wá lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yín ó tún wá jẹ́ pé nǹkan táwọn kèfèrí bá ń sọ fún nípa ẹ̀sìn lẹ́yìn náà ń gbọ́ pé náà ń gbàgbọ́ nípa ẹ̀sìn àwọn sọ fún pé nǹkan ẹwọ nígbà tí sì bákanáà ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó kéde ẹ̀tọ́ àwọn obìnrin fi ṣúrọ̀ dáàkílẹ̀ ìsọ̀rọ̀ nípa ìjọ dámọ̀ràn nínú mọ̀lẹ́bí ọlọ́ọ̀bá alékẹ́lá pariwo ọlọ́ọ̀bá alékẹ́lá kéde ẹ̀tọ́ àwọn obìnrin wípé akẹgbẹ́ ni wọ́n jẹ́ níbi ìdámọ̀ràn nínú mọ̀lẹ́bí báwo ni mọ̀lẹ́bí ò ṣe ní dàrú fi amril abna lórí àlámọ̀rí àwọn ọmọ islam jẹ́ kó yé wa wípé ọlọ́run bá lékẹ́ ọlá jẹ́ kó yé wa wípé àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ lórí kájọ dámàrà lórí àwọn àlámọ̀rí àwọn ọmọ wa wàtẹ̀rbíyàtìhìm báwo ṣe rí àwọn ọmọ wa báwo ṣe tọ́jú àwọn ọmọ wa àwọn àti nínú àwọn àtàwọn nǹkan míì tó tún yàtọ̀ sáwọn ilé tàà ti mẹ́nubà nínú àwọn àlámọ̀rí inú mọ̀lẹ́bí ọlọ́wọ́ba alékẹ́lá sọ nínú Suratul Baqara bákanáà ìgbàtí ọlọ́wọ́ba alékẹ́lá ń sọ nípa bí a ṣe ń rí ọmọ nínú Suratul Baqara pàápàá jùlọ nípa ọlọ́wọ́ bá sọ wípé a'udhu billahi minash shaytanir rajim فإن أرادا فصالا أن تراض منهما وتشاور فلا جناح عليهما الله بني فإن أرادا فصالا أن تراض منهما الله بني تي méjèèjì ọkọ àti ìyàwó tí wọ́n bá gbèrò àti gba ọyàn lẹ́nu ọmọ ẹ̀rí pé ọlọ́run bá lékẹ́lá ní fàyín àrọ́ọ̀dà tí àwọn méjèèjì bá gbèrò àti gba ọyàn lẹ́nu ọmọ a jẹ́ sí pé ọ̀rọ̀ pé afẹ́ gbọ́yàn lẹ́nu ọmọ منهما وتشاور فلا جناح عليهما táwọn méjèèjì bá gbèrò láti gba ọyàn lẹ́nu ọmọ àìntàrọ́dù min huma látara pé àwọn méjèèjì jọ yọnu sí bẹ́ẹ̀ kéje pé ọkọ nìkan lọ yọnu sí ìyàwó ọ̀yọnu sí kéje pé ìyàwó nìkan lọ yọnu sí ọkọ ọgbà àìntàrọ́dù min huma àwọn méjèèjì gbèrò láti gbẹ̀yàn lẹ́nu ọmọ ní elé tó jẹ́ sí pé àwọn méjèèjì náà sì lórí ẹ̀ pé á já gbọ́nyẹ̀ lẹ́nu ọmọ yìí já ṣe báyìí já ṣe báyìí fala junaha alayhima ọlọ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n dìjọ dámọ̀ràn tí wọ́n dìjọ yọnú sí tí èròǹgbà àwọn méjèèjì sì dọ́gba ọlọ́wọ́n bá ní fala so ẹ́ rí pé nínú áyà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó kó àwọn obìnrin àtọkùnrin papọ̀ ó sì jẹ́ kó yọ wípé wọ́n kẹgbẹ́mbẹ̀ nítorí pé ṣe rí ọmọ yìí àwọn méjèèjì náà mẹ́jẹ́ sábàbí àti wáyé rẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n sì lẹ́tọ̀ọ́ lórí ọmọ ẹgẹ́ bí òbí so yẹ́ bá yìí sí lọ́lọ́ọ̀bá ní kí a fi jẹ́ kó yọ wípé tán bá fẹ́ gba ọyàn lẹ́nu ọmọ lélè tó yẹ páwọn méjèèjì lẹ́jọ yọ́nú sí àti ṣe bẹ́ẹ̀ tó wọ́n ìjọ dámọ̀ràn lórí ẹ̀ kò sẹ́sẹ̀ lórí wọn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá alékẹ́lá tó sọ nínú sóràtù tọ́láàkọ̀ odidi sórà kan tí ọlọ́wọ́ bá alékẹ́lá sọ kalẹ̀ tó fi dá wa lẹ́kọ̀ọ́ nípa àtọ́láàkọ̀ nípa bí a ṣe ń kọra ẹni nínú Islam àti àwọn ẹ̀kọ́ tó wà lábẹ́ rẹ̀ nínú suratul talaq àárí àyà tí mo fẹ́ sọ yìí bẹ̀ àyà yẹn wà nínú suratul talaq àyà ẹlẹ́ẹ̀kẹfà أعوذ بالله من الشيطان الرجيم أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بالمعروف وإن تعاسرتم فسترضع له أخرى الله الله سبحانه وتعالى ó ní àwọn obìnrin tí ẹ bá kọ̀ tí ẹ fẹ́ wọn mọ́ askinuhunna min haythu sakantum ọlọ́wọ́ bá ní ẹ pèsè ibùgbé fún wọn nígbà tí wọ́n bá ń ṣe ìdà lọ́wọ́ nígbàtí wọ́n bá ń ṣe ìkóra dúró pé ọkọ́ kọ̀ wọ́n nígbàtí wọ́n bá ń ṣe lọ́wọ́ ọlọ́ni ẹ pèsè ibùgbé fún wọn nírú ibùgbé tẹ́yìn náà ń gbé yẹn irú ibùgbé tẹ́ ń gbé yẹn náà ni kẹ pèsè fún wọn ẹ má ṣàbòsí fún wọn kẹ wá lọ pèsè ibùgbé elé tí ó kó nira bá wọn àbí tó kéré sí irú ibùgbé tẹ́yìn gbé nítorí pé ti kọ̀ wọ́n kẹ wá lọ pèsè ibùgbé tó kéré sí irú elé tẹ́yìn gbé yẹn kẹwàá lọ pèsè ẹ̀ fún wọn ẹ̀ ṣe dọ́gbandọ́gba nìyẹn ọlọ́wọ́ bá àlékẹ́ lájẹ́ kó rọ wípé adọ́gba kódà débi wípé obìnrin tá kọ̀ nígbàtí ó bá ń ṣe ìdà lọ́wọ́ irú ibùgbé tá ń gbé làwọn ló pèsè fún mẹ́mújẹ díkù ọlọ́wọ́ bá ní nínú owó tọ́lọ́wọ́ bá àlékẹ́ lá fún yín nínú agbára yín bẹ́ẹ̀ ṣe náà pèsè fún wala tudarruhunna litudayyiqu alayhin ọlọ́wọ́n bá ní ẹ kò gbọ́dọ̀ fi ìnira kàn wọ́n nítorí àti fúnlẹ̀ mọ́ wọn níbi tí wọ́n ń gbé yìí ẹ má fi ìnira kàn wọ́n rárá ẹ má fi ara ní wọ́n ẹ má fúnlẹ̀ mọ́ wọn kí ìnira wá mú wọn tí ẹ sọ pé wo òdí ẹjẹ́ má bá tèmi lọ kí n fi ọkùnrin ilẹ̀ nítorí pé ìwọ náà fẹ́ kó fi àyè tẹ́lẹ̀ ló ṣe fi ìnira mú pé okú ti kọ́ọ̀lẹ̀ ọlọ́ni ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wala tudarruhunna litudayyiqu alayhinna ọlọ́ọ̀bá ní wa in kunna ulati hamlin ọlọ́ni tí àwọn obìnrin bá jẹ́ aboyún fa'anfiqu alayhinna ọlọ́ni ẹ máa náwó lé wọn lórí hatta yada'na hamlahunna títí tó fi bímọ ni nítorí pé obìnrin tó bá jẹ́ aboyún kò yí báyìí sí yóò máa ṣe ìdà lọ tí yóò fi bímọ ní ṣe ẹ máa náwó lé wọn lórí hatta yada'na hamlahun ọlọ́ni tí wọ́n fi bí ọmọ wọn wọ́n fi bí oyún inú wọn yẹn fa'in arda'na lakum ọlọ́ni tàbá ma yẹn tán tán ma tán tán fẹ́ máa lọ

in ba yin fọmọ lọ́yẹ̀nù ẹ máa sanwó sẹ́fún fa'átù húnna ujúrọ̀ húnna ẹ máa fún wọn lówó pé wọ́n bá yin tọ́mọ ẹ máa fún wọn lówó pé wọ́n bá yin fọmọ lọ́yẹ̀n wà tẹ́mìrù bainakum bil ma'ruf ọlọ́ni ẹ sì para yín láṣẹ láàrin ara yín ní apá kan yín kó pa apá kejì láṣẹ àṣẹ tó dáa so ibá yín sí so a pẹ̀lú wípé kó fàyè gbà pẹ̀lú wípé gbogbo tí ó bá ṣe fún kó máa ṣe pẹ̀lú pé àǹtíbi nafsin pé ẹ̀mí rẹ̀ yọ́nú sí ni kò yẹ báyìí sí kó máa ṣe pẹ̀lú tìdùnú tìdùnú títí ìyọ́nú tìyọ́nú kó máa ṣe pẹ̀lú nira so yíba yìí sí so ilé ìbá ni ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ló sàlàyé fún wa ilé ìbá ni ọlọ́ọ̀bá alékẹ́lá sàlàyé fún wa kódà ọlọ́ọ̀bá alékẹ́lá sọ wípé wà in ta'asartum tí ẹ̀yin méjèèjì àbí tí àwọn tí ẹ̀yin àwọn tí ń kọra wọn yìí tí wọ́n bá jọ fẹnukò lórí wípé ìyá yìí ní ọ̀fọ́mọ yẹn lọ́yàn fasatur bí ah, ìlẹ́hú ukhra a jẹ́ sí pé kí bàbá yìí kọ́ lọ wá obìnrin míì tí ó bá fún ọmọ rẹ̀ lọ́yàn nítorí pé tí ìyá yẹn bá sọ pé òun ò fọ́mọ yẹn lọ́yàn àbí iye tí ìyá yẹn lóhun ọgbà lọ́wọ́ bàbá yẹn láti fọ́mọ yẹn lọ́yàn ó ti ní bàbá yẹn lára pé àà tí ó torí pàtí wá kọra wa náà ló sí wá ń bílì mi ní iye tó tó báyìí sẹ́gbọ́nà bá lè kẹ́lá ní kẹjọ ṣe pẹ̀lú kẹ́pàra wọn láṣẹ dáadáa kan bára wọn lò pẹ̀lú dáadáa lórí àlámọ̀rí tẹ́jọ fẹ́ ṣe yẹn kọ́mọ̀ ti torí pé àwọn ti kọra wọn lẹ̀ ká máa fìnira múra wọn tó bá ti di pé nǹkan fẹ́ ah, ṣe tàbí ọkọ̀ náà lówó pé ah o ti wá chájì mi tó báyìí ah èmi ò fara mọ́ ọfẹ́ ní mi lára nìyẹn ìyìn lọ wẹ́lómi tí ó fọ ọmọ mi lọ́yàn ọlọ́run ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́run lè gba obìnrin míì tí ó bá fún ọmọ rẹ̀ ní ọyàn ẹ bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bó ṣe pàwọn obìnrin létó pé ẹ̀ẹ́ tẹ́bí wọn ló bí orí ẹ̀fẹ́ dàrú ni ẹ̀bí ah, wọn ló bí kò sí kẹtọ́ kẹ ní oṣó wọn náà lọ sẹ́ńkọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ń fẹ́ra wọn gan ó ti ṣe jí ṣe ní ká máa sọ wípé obìnrin wa sẹ́rin pé ṣèpátikú kù bí ànà rẹ̀ nínú ẹ̀rẹ́sẹ̀ kọ́kọ́ fi túká tẹ́lẹ̀tẹ́lẹ̀ islam kódà islam pọ́n wa léde pé kódà bàbá túká gan islam ò ní pé káwa sọ́ra dọ̀ta ká túká kó ń kálukú túká pẹ̀lú ìyọnú ká sì mọ̀pọ̀mọ̀ ọlọ́run àṣìṣe tọ́kọ yìí ṣe àbábúrú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí mo fi fílẹ̀ Ọlọ́run dákun mọ́sà bá mi yí padà tó bẹ̀rẹ̀ mi bá dọ́dọ̀ rẹ̀ kọmọ́ tó fi wúrú wà yẹn àwa náà tó àwọn bẹ̀lọ́n fún ìyáhùn náà pé Ọlọ́run dákun obìnrin yìí mọ́sà jẹ́ ọrọ́kọ gidi aburú tí ń ṣe tí mo fi lè jáde Ọlọ́run dákun mọ́sà bá mi ṣe kó tó di pé yọ fọkọ̀ mi kọ máa jẹ́ sí pé ọkọ̀ mi ló tó padà gbà síta ṣẹgbà wọn mọ̀ wó pé kódà bàbá fi ọkọ̀ mi gan bí ó ṣe ṣubú tí yóò tó lè jáde pé ẹ̀hẹ́ ṣe bẹ̀rẹ̀ pàṣẹ jù mí pọ̀ ni àníjẹ́ ilé yóò lè rí lọ́kọ̀ kan gbé níṣẹ́ asáfẹ́ jàre túláàsì ṣẹgbà wọn mọ́ fẹ́ jàre ni tó torí ẹ̀ tó bá lọlé ọkọ̀ mi gan bí wípé kí wọ́n mọ́ gbọ́ra wọn yé kí ó fi di wípé á jàre pé ṣe ti rí pé èmi kọ́ wọn láṣẹ jù náà lè tó lè gbélé ọkọ̀ mi yẹn ọlọ́wọ́ bó fẹ́ bẹ́ wallahi eléyìí kò bá ẹ̀kọ́ Islamu. mu so lọ́wọ́ bá tún sọ débi wípé kódà bọ́ bá di wípé àwọn méjì jọ fẹ́ gbọ́ra wọn yé wọ́n fẹ́ ma fara nira wọn in ta'asartum ẹ́ ọlọ́run ni wà in ta'asartum tí ó bá fẹ́ ma jí pé ìnira fẹ́ ma fi nira kanra yín ara fẹ́ ma ní lórí agreement lórí ah, àbáwá fúnra ah, àbẹni ah, fún ọmọ ẹni lọ́yìn àbáni fún ọmọ ẹni lọ́yìn á ẹlẹ́gbà ẹlòmí kò yí bá ń sìn tí ó bá yín fọ́mọ̀ rẹ̀ tí ó bá yín fún lọ́yẹ̀ ìyẹn wá túnmọ̀ sí pé nígbàtí wá ti gbẹ́ lómi yẹn so tó sì fún lọ́yẹ̀ yẹn wo gbà yí pé láyéláyé rẹ̀ ò bímọ o ò bímọ kankan o <laughs> kò bímọ bó ó bímọ kẹ ó sì ní ẹ̀tọ́ òbí ẹ̀tọ́ tí ìyá ní lórí ọmọ òun ó sì ní kódà ju bàbá lọ sẹ́n pé obìnrin sì lẹ́tọ̀ọ́ àbẹ́ẹ̀kọ́ ni gbogbo orú àwọn ìyẹn àwọn ọ̀tá ìsìlámù ní kàyẹ fún yín <laughs> pé man ahakun nasi bi husni sahabati ẹni tọ́lọ bí anẹ́bì lè rí pé talento yẹ kí n ṣe dáadáa sí jùlọ anẹ́bì ní ummuk ìyá rẹ ni ó ní súnmà man anẹ́bì mo ti gbọ́ ta ló tó kàn anẹ́bì ní ummuk ìyá rẹ tó ní súnmà ummuk anẹ́bì tó sọ mẹ́lẹ̀ kejì ó ní anẹ́bì mo ti gbọ́ anẹ́bì lẹ́yìn rẹ̀ ta tó ní anẹ́bì ní súnmà ummuk ó tó kàyà rẹ̀ lẹ́ẹ̀kẹta anẹ́bì mo ti gbọ́ sẹ́ anẹ́bì ní súnmà abuk gbẹ̀yìn lọ́sẹ̀ wa rẹ̀ times 3 ni yá lọ́dọ̀ rẹ̀ ṣé wọ́n kàyẹ fún wa ṣe àwọn tí àwọn tí wọ́n bẹ́ kọrin burúkú kí Islam lọ́dọ̀ létí ẹ̀yin obìnrin ṣẹ́kà yẹn fún yín káwọn ọkùnrin náà máa bínú àbí ṣe bá yìí sí ká ní káwà náà ma wá rí ọlọ́run bá sí pọ́lọ́run bá yẹ̀wà jẹ ẹ̀dàkùn sí iṣẹ́ kan náà làwọn àtàwọn obìnrin ṣe lórí ọmọ bíbí àwa lóyún sọ́kùnrin lóyún gbogbo wàhálà tóbìnrin ṣe nígbà tóbìnrin lóyún àwa ní sáwà rí

kọ́dà bí bá ń lọ tàbí pé yọ pọ̀ náà ni ẹ̀dàkùn ṣe yọ wà bá mú kọjẹ́ sí pé ẹ̀tọ́ kan náà làwà àti yáwọn tó wájọ ní ládùrù wà láyìn lórí bí wàhálà ya ṣe pọ̀ lórí ọmọ tó yìí irú ẹ̀tọ́ kan náà wó tó wájú ní lórí ọmọ ìyá ò tó wá ní ju bàbá lọ ajẹ́bẹ̀ kèsè dédé nítorí pé Islam fẹ́ ṣe dédé lọ́nà fi ní ọmọ lẹ́tọ̀ mẹ́ta lori ọmọ ọkùnrin ẹ̀ṣẹ̀ lẹ́yọkan nítorí pé wàhálà tẹ́ ọmọ kere mikọ gbogbo Islam ní kàbẹ́yìn wa rèé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa àwọn ẹ̀tọ́ àti àwọn ọ̀ranyàn àtàwọn ojúṣe tóbìnrin ní nínú mọ́lẹ́bí lérò tí gẹ́ sí pé wọn àtọkùnrin ọgbà ọgbà ni wọ́n lórí àwọn nǹkan wọ̀nyí inshallah al-karim a máa tẹ̀síwájú lórí lọ́la nínú àwọn ẹ̀tọ́ mi ilé tí ó tó kàn so ilé tí a pè ní hukukul mar'ati alfikiriya wa diniya hukukul mar'ati alfikiriya tu wa diniya àwọn ẹ̀tọ́ tóbìnrin ní ní ẹ̀tọ́ wípé kóbìnrin náà Ọlọ́run bá àlékẹ́ lájé kó yọ wípé obìnrin àtọkùnrin wọ́n jọ dọ́gba níbi kájọ níròrí ni irú ròrí tọkùnrin bá ní ní àlóbìnrin gbọdọ̀ ni bẹ́ẹ̀ irú ẹ̀sìn tọkùnrin bá nínà lóbìnrin gbọdọ̀ ní wọ́n lápìkì ní hukukul mar'atil fikriyatu wa diniyya so ilé báyìí láàmà tún gbéyẹ̀wò lọ́la ìsìrèbí tí ọlọ́ọ̀bà lè gẹ́rẹ́ bá tún gbà wá láàyè láti bàdé kí a lè bá mọ̀ wípé ẹ̀sìn Islam tí ó bá àdámọ́mọ́ ẹ̀dẹ́ ènìyàn mú ni ẹ̀sìn tó sì wà lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọba tó nímọ̀ nípa àwọn mẹ̀dé ènìyàn ju ara wa lọ ni torí pé òun ló dá wa òun ló mọ nǹkan tí ó dá sí wa lára òun sì ní ọ̀rọ̀ wa yé ju àwa fúnra wa tó dá lọ àwa fúnra wa kàn bára wa bá ṣe bára wa ni a ò mọ bá ti rí pàápàá bá ti rí gan a ò mọ ọlọ́run nìkan lọ́mọ àyèmáyé nǹkan ní ìṣẹ̀lẹ̀ sí wa sì tó jẹ́ sí pé a ò nímọ̀ nípa rẹ̀ ọlọ́run nìkan ló nímọ̀ nípa rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àyèmáyé nǹkan tí ń bẹ lára wa tó jẹ́ pé àwa ò nímọ̀ nípa rẹ̀ bó ti wà gan irú ipò tó wà àwọn òmọ ọlọ́run ló mọ̀ àbẹ́ẹ̀kọ́ ni kánrin nǹkan ní mẹ́lára abẹ́ tó yẹ pé ipò tó wà ọlọ́run nìkan ló àsìkò tí ó sì zẹ́dà ọlọ́run nìkan ni ó mọ̀ àbẹ́ẹ̀kọ́ kódà ọjọ́ orí wa yìí nínú nǹkan tí ń bẹ lára wa ní sáàmàgbà tí ó tán in tá ṣe tí ó ṣe wá sáàmàgbà tí ó ṣẹlẹ̀ sáàmàrú nǹkan tí ó ṣe wá torí pé àwákà máa ń fẹ́ ṣe nǹkan ni kò túmọ̀ sí pé tí ọlọ́run bá àríkẹ́lá fẹ́ ká ṣe nìyẹn plan pé bóun ti ṣe nǹkan lọ́la rí tó bá sì dọ́la yẹn yóò rí pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n padà máa ṣe torí pé ètò ọlọ́run bá ní padà máa ṣẹlẹ̀ lórí ẹ̀ yóò kàrí pé nǹkan kan wá yóò sì gbé kúrò lórí iní ọ̀ bá rán iní ọ̀ bá yí tílẹ̀ ni tí wọ́n fúnra wa ò nímọ̀ nípa ara wa ọlọ́run bá tó mọ̀ wá tẹ́yìn òun ní sàlàyé ìntọ́ jẹ́ ojúṣe àtẹ̀tọ́ àti ọ̀ràn ẹyẹ nìkọ̀ọ̀kan fún wa níbàmú sí bí ó ṣe bá àdámà wa mú so ibà yìí sìn so wélé yìí tá ń sàlàyé kí n tó fi kún ní parí yìí nǹkan wọ́n bà tàwọn obìnrin jẹ́ Islam wọ́n bà tàwọn obìnrin jẹ́ wọ́n bà tàwọn mùsùlùmí jẹ́ débi pé àwọn mùsùlùmí kan náà lónìí báyìí nínú àwọn tó jẹ́ àwọn tó lọ kẹ́kọ̀ọ́ islam àwọn náà fẹ́ máa fi ẹ̀sìn islam tẹ̀lé fẹ́nú àwọn ọ̀tá islam nítorí pé bẹ́ẹ̀ tẹ́ àwọn ọ̀tá islam lọ́rùn pé ìsọlẹ́nu tẹ́ sọ islam yìí tó làwọn náà bá bẹ̀rẹ̀ sí máa bù fún àwọn obìnrin ojúṣe tí islam ò bù fún wọn nítorí pé fẹ́ jẹ́ kí àwọn ọ̀tá islam rí pé ṣẹ̀rí pé islam náà ó sọpọ́tì ìkẹtẹ́ ń sọ islam ọ̀yàwó obìnrin jẹ́ làwọn náà bá ẹlẹ́kùn ìwọ wá gbọ́dọ̀ gbẹ́sìn yẹn rí kó gbìyànjú àìjẹ́ ìjẹ́mọ̀ sọ wíkọ́ ọmọ ẹ̀fẹ̀sìn ti ẹ yọ Yahudi àti Nasọ́rọ̀ nú ni sẹ́nìkan sọ wíkọ́ ọmọ fi ẹ̀sìn yọ àwọn Yahudi àti Nasọ́rọ̀ nú ẹlẹ́kùn ni wọ́n ti ń pín ìtàn ajá tí ń kẹ ìmámù kí lọ́kàn wá pẹ̀lú wípé a gbọ́dọ̀ Yahudi àti Nasọ́rọ̀ lọ́rùn tó fi wá di pé a ma wá yí fatuwa lọ́rùn a ma wá yí fatuwa a ma yí lọ́rùn nítorí wé kíni nítorí pàwà náà sáfẹ́ dọ́gba pẹ̀lú àwùjọ àwa náà fẹ́ jẹ́ kan rí pọ́lájú ni wá àbẹ́ẹ̀kọ́ ni àwọn ọ̀tá Islam so kí a kí ọlọ́ọ̀bà alìkẹ́lá kó kí a ó sọ́wájú ìgbà náà lọ kọlọ́ọ̀bà alìkẹ́lá kó dẹ̀ fún wa ní okun àti agbára àti àlékún ìmọ̀ ilé àti àlékún ìdúródé lórí ẹ̀sìn ọlọ́ọ̀bà ilé tí a mọ̀ fi jẹ́ iṣẹ́ ọlọ́ọ̀bà abẹ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìfẹ́nú tó

ilé tí a mọ́ ń gbà sí kí adáhùn kí yọ wọn gbà gbogbo ilé tí a ń lásí bí ọ̀nà lọ́bàá lọ́sù pàánà tààlà ọlọ́bà kọlọ̀ ti sínú ìṣẹ́wọ́sẹ́ so àwọn fíṣẹ́ bí láyé oní àlàfí ra èkó sí jẹnẹrétọ̀ sí àwọn nǹkan tí ó jẹ́ ọ̀nà èèyàn láti ṣe kí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kí ọmọ bá dúró kó sì so wúwa wá tí a náwó tí a sì nára ní ọ̀nà kan láti máa yí ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan ni wa kọ́lọ̀ kọmọ bá wá yé ọlọ́mọ pàmà wà lójú ọlọ́mọba lè gbọ́lá kí ọmọ jẹ́ kí ó parun mẹ́rin kọ̀kọ̀wà náà lójú alkiyama kò náà ni